DFM представляет Танцевальный шоу от лучших диджеев России и мира. Встречайте! Гам. Kungam le GFM. Emache koyaleni, ife fun koko aye. Emache kafe ife, ife fun ilẹ̀ bàbá wa. Ife ayé ilé, ìgbádùn fún ayé. Ife ayé ilé, ìgbádùn fún ayé. Agoro, agoro, agoro, agoro, agoro, agoro, agoro. DFM. you на DFM.